وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل برعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفي وفيفون ولون وبا أطريك ولون أتي غيره فون أسواج النبي محمد صلى الله عليه وآله وسلم ìkẹ́ ọlọ́run ọba yìí náà kọ́ bá gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àtúgbọ́n tó bá ń tọ́ ìlànà anábì rẹ̀ tó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà. tíra alẹ́sọ́lù àtàlásà wà àdìlẹ́tùhà tí a ń bá kíkà rẹ̀ lọ sí sheikh al-islam muhammad bin abdul wahhab rahimahullah. tíra náà tó yẹ pé ń ṣàlàyé nípa àwọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú àdìsọ́kà mùsùlùmí àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú nípa àwọn anwa'ul ìbáàdà àwọn ọ̀nà oríṣiríṣi tí ìbáàdà tó pín sí yẹn ni pé ìjọsìn kò kí ń ṣe pé ká kírun ká gbààwẹ̀ ká fi ká lọ sí hajj òun nìkan ni ibi tí ìbáàdà pín sí sheikhul islam muhammed ibn abdul rahimahullah wọ́n fìyànjú láti ṣàlàyé fún wa nínú tírà yìí sí pé ìbáàdà nǹkan tí ó fẹ̀ ni tó ṣe pé ó kárí gbogbo àwọn nǹkan ní tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kò kí ń rí sí ìjọsìn lókun ìgbà tí ẹ bá ti wá ń rí àwọn nǹkan yìí sí ìjọsìn ṣéèkì wa ń jẹ́ kó yé wa pé èèyàn gbọ́dọ̀ gbé fún ẹlòmíì àfi ọlọ́run ọba so tí ẹ bá ti wá ń gbé nǹkan yìí fún ẹlòmíì á jẹ́ pé ẹni yẹn ó ń fi igbákejì ó ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run kọ́lọ́nkọ́n là wá níbi ẹbọ èyí tí a mọ̀ àti èyí tí a mọ̀ pé ẹbọ ni. níbi tí a bá ọ̀rọ̀ náà dé ṣéèkì ni wà anwa'u al-ibadati wàrọ̀já wàtàwàkùl so ṣọ́ọ̀fin nínú àwọn ọ̀nà tí a máa ń gbà ṣe ìbádà òun náà ni àdúà ìjọsìn ni bákan náà alkhawf ìpayà ìjọsìn ni so bákan náà àrọ̀já ìrankan ìjọsìn ni síbi tí a kà káyìn ni bí tí a wà á kà lónìí òun náà ni àtàwàkùlù àtàwàkùlù àtàwàkùlù nínú àwọn ọ̀nà tí ìbádà ń jẹ́ náà ni tàwákùlù wà yẹn ni pé ìgbé ẹ̀mí lé ọlọ́run ọba òun náà náà máa ń pè ní sídìkùn ìltìjà ila Allah fi jalbil manfa'ati wa daf'il madarra ma'a bazlil asdad sídìkùn ìltìjà tó bá ní tawakkul nínú ọ̀dọ̀ àwọn àfẹ́ ìsìn òun náà ni òdodo òdodo ìgbáralé ọlọ́run ọba ila ìgbé ẹ̀mí ti ọlọ́run ọba fi nígbà tí yẹn bá fẹ́ wá nǹkan kan tí yóò jẹ́ nǹkan àǹfààní nǹkan àǹfààní tọ́mi ènìyàn mọ̀ pé yóò ṣe yóò jẹ́ orí fún tọ́mi ènìyàn wá gbé ẹ̀mí rẹ̀ tẹ́ ọlọ́run. bákan náà wàdáfù ìlmà bọ́rọ̀ ìgbà tí ọmọ ènìyàn bá fẹ́ ìdáàbòbò níbi tó bá lè jẹ́ aburú fún jẹ́ ìnira wa ní tí ó fi dáàbòbò rárá rẹ̀ náà yẹn tún gbọ́dọ̀ wá ń lo àwọn nǹkan tá à ń pè ní okùnfà yẹn gbọ́dọ̀ yẹn gbọ́dọ̀ rí kún tí yẹn bá fẹ́ ṣe ó túmọ̀ sí pé ẹlòmíì tó bá ní pé òun ń gbẹ́mi tẹ̀lé ọlọ́run ọba bá lápèjúwe nìsín jẹ́lbìlì máa ń fa ọ̀fẹ́ wá rìzìkì yóò wá ní mo gbẹ́mi tẹ̀lé ọlọ́run àmọ́ kò wá ní ṣe bazilul asbad kò ní tọ àwọn ìlànà tọ́lọ́run ọba ní kátọ̀ láti fi wá rìzìkì ṣẹ́mà ẹni tó bá fẹ́ wá rìsìkì lápèjúwe yóò kọ́kọ́ wá ọ̀nà tí èèyàn máa fi ń rí owó yẹn ni pé kọ́lọ̀ lè wá iṣẹ́ èèyàn máa wá iṣẹ́ téèyàn ó ṣe tó bákan náà èèyàn wà tó wá máa bẹ ọlọ́run lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kọ́kọ́ mú àsìbáàbù tán pé ọlọ́run ò jẹ́ kí n rí ṣe ọlọ́run ò jẹ́ kí n tà lẹ́yìn ìgbà tó ti gbé nǹkan tó ń tà kalẹ̀ àbí lẹ́yìn ìgbà tó ti gba ibiṣẹ́ rẹ lọ wọ́n wà bẹ ọlọ́run kan ọlọ́run ò jẹ́ kí n ríṣẹ́ so lápèjú èèyàn ń ṣọ́ọ̀bù èèyàn ń ṣe tailoring ó mọ abẹ́lẹ̀ ọ̀pọ̀lọ́ ń jẹ́ kí n rí iṣẹ́ gbà àmọ́ o ó ní ṣọ́ọ̀bù ó kọ́ṣẹ́ ó sì ní ibi tí ó ti máa ṣẹ́ yẹn ó sì ní irinṣẹ́ tó fi ṣẹ́ gbogbo àwọn nǹkan yìí òun náà ń pè ní al-asbab al-asbab gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíyìn ò gbẹ́ ní ti ọlọ́run pé ọlọ́run ò mo fẹ́ bímọ ọlọ́run bùnmi lọ́mọ ọlọ́run bùnmi fi ṣe ọkọ fún mi èèyàn ń ṣe tàwa kúlù ní ọgbára lọ́lọ́run àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ tó ṣe dáàbìlì asbab ọgbọ́dọ̀ tó ń lo àwọn okùnfà tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ ẹni tó ń wọ́n ọmọ nìsín tí ò lọ lè fẹ́yàwó tó wá ń béèrè ọmọ irú ẹni yẹn a lè sọ pé n ti tàwa kúl kán ní kílódé kán ní mo gbára lọ́lọ́run pé tọ́lọ́n bá ní bímọ láyé ń bímọ àmọ́ yìí ní fẹ́yàwó irú ẹni yẹn kò sí tàwa kúl àbí kí wọ́n ní ìní jáde lọ bí iṣẹ́ kankan àmọ́ ìmọ̀ bẹ́ẹ̀ lọ́hùn tọ́lọ́n bá ní rárẹ̀ kí n kúkú rí irú ẹnìyàn àjẹ kó yẹ pé tó bá ní kí ló kọ́ ni mo tawakkal ala Allah tawakkaltu ala Allah so a sọ fẹ́ nìyẹn pé ntọ́nà wọn bá ń pè ní tawakkul tí a ní sọ̀rọ̀ sọ́nà ń pè ní tawakkul fún wa nǹkan ló ń ṣe wọn o àtawakkul sidqul iltija ila Allah òdodo ìfẹ́rí ẹ̀mí yàn bọ́lọ́run ní jẹ́bẹ̀ ìlú ẹ̀mí yàn papọ̀ mọ́lọ́run láti fi pé òun wá oore kankan àbí òun wá ìdáàbòbò níbi ìnira àmọ́ máa bá zilil asbab ó gbọ́dọ̀ tó máa lo ìlànà tó lówó bá gbé kalẹ̀ sílẹ̀ náà ń pè ní tawakkul ní ẹni pé nígbà tí sheikh islam Taymiyya rahimahullah muhammad ibn abdul wahab rahimahullah tí wọ́n fẹ́ mú ẹ̀rí wá wọ́n ní wà dalil tawakkul qawluhu ta'ala wọ́n ní ẹ̀rí tó wà fún tawakkul pé ká gbára lọ́lọ́run ọlọ́run bá ní wa 'ala in kuntum mu'minin tẹ́ bá jẹ́ mùmínì òdodo ẹ jẹ́ mùmínì òdodo yẹn ni pé tí wọn bá ti gbẹ́mí ilé ọlọ́run ọba ohun tó wọn lè jẹ́ mùmínì òdodo ẹni tí ń gbẹ́mí ilé ọlọ́run òun náà ni mùmínì òdodo ọlọ́run tó sọ ń gbà mí ipe wa mẹ́rin nínú suratul talaq wa man yatawakkala ala Allahi fahuwa hasbuh olúwa lẹ́nu tó bá gbára lé mi ọlọ́run ọba ọlọ́run ọba náà ni ó tu nítọ̀hún so mafhumu mukhalafa rẹ̀ ni pé ẹni tí má ti ń gbára lé nǹkan míì tí kò kí ń ṣe ọlọ́run ọlọ́run ọbọ̀ dáadáa nǹkan yẹn ẹnìyẹn wà kábùkù lọ́dọ̀ ọlọ́run so òun ni pé ọmọ ènìyàn ó ní bùkátà tá a máa fi ń ṣẹ̀sìn tá a mọ̀ pé èèyàn ń ṣe ìbádà òun náà ní ìgbára lé ọlọ́run tí mùsùlùmí ọba ti wá gbára lọ́lọ́run ọba mọ́ kò sí tàbí yóò gbára lé nǹkan nínú nǹkan tí ọba so bẹ́ẹ̀ sì ni ìgbára lé nǹkan nínú ẹ̀dá gbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ nípa àtàwákùl wọ́n ní àtàwákùl min a'zamil asbab allati yahsulu biha al-matlub wọ́n ní ìgbáralé ọlọ́run yìí nínú àwọn okùnfà ńláńlá ní ẹni tí ìtàwákùl bá wà nínú ẹ̀mí rẹ̀ tí tó mọ ń gbẹ̀mí rẹ̀ tí ọlọ́run ní gbogbo gbà ní kókó tó wá fẹ́ ṣe yahsulu biha al-asbab òun ló jì ọmọ rí nǹkan tí yàn fẹ́ wa yandafi'u biha al-maqru wa yandafi'u òun náà lèèyàn máa fi ń dáàbò bo ara ẹni níbi nǹkan tó lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ alimakuru nǹkan tó ń jẹ́ ìbànújẹ́ ṣùgbọ́n ni pé òun lèèyàn máa ń lò láti fi dáàbò bo ìbànújẹ́ rí pé nínú tàríkì tí mo mú wálẹ̀ kan mo ní sírí kan iltija ila Allah fi jalb al manfa'a wa daf'u al bákan náà yẹn ni pé ìyẹn fẹ́ dáàbò bo rẹ ni níbi tó ń jẹ́ àìdáa ọ̀fẹ́ káburú ṣẹlẹ̀ sí ọ ìyún ó lọ lè ó mú àtìbáàbò òòlù sọ pé ń bẹ lọ́wọ́ ọlọ́run o mọ́jì kí mọ́tò gbá mi o ọlọ́run mọ́jì kí mọ́tò gbá mi o ọwọ́ arí mọ́tò ọ̀sá àbọ̀kàn jánà bó ṣe wù ọ́ wọ́n á ní kí ló dé wá ní ẹ̀ tọ́lọ́mbà ní mọ́tò gbá mi kò ní tọ́lọ́mbà ti ní mọ́tò ní gbá mi kò ní gbá mi á sọ fún rẹ nìyẹn pé nìyí o máa ti ń jẹ́ tàwákùl tọ́wọ́n ní kí ló dé ni so àbí kéèyàn máa dáàbò bo rẹ níbi ìnira bóyá nìsín orí kìíní yìí ni kọ́ tọ́lọ́n bá kú ní nǹkan kan ní sẹ́ni kò ní sẹ́ni à irọ́ o má fi ọ̀rọ̀ rẹ̀ fa wàhálà nínú ṣéèkì ní àtàwákùl min a'zam al-asbab lẹ́ni tàwákùl kárí yẹn wọ́n wà nínú okùnfà ńláńlá allati yahsulu biha al-matlub tó pé náà ni èèyàn máa fi rí nǹkan tí yẹn bá ń fẹ́ wa yandafi'u biha al òun làwọn fi ń dáàbò bo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ sí ni ní aburú ṣéèkì ní wa man asbab ṣéèkì ní kọ́ yìí níbẹ̀ o wọ́n lẹ́ni tó bá ta asbab ẹni pé ọ̀nà tọ́lọ́wọ́n bá ní kárò bóyá nìsín ọ̀rẹ́ èèyàn ni wọ́n wò pé ah ọlọ́run ò ṣe àlàáfíà fún mi dáàbò bo mi níbi àárẹ̀ yìí ọwá ń bẹ lọ́hùn àmọ́ ọwá gbàgbé tí ń jẹ́ asbab ọlọ́lẹ̀ wá oògùn tó lò àbí kọ́ lọ sọ́dọ̀ àwọn dókítà tí wọ́n wò nǹkan tí bá ń ṣe ọ́ àbọ̀ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe ìtọ́jú aláìsàn tó lọ̀bẹ̀ tó lọ̀lẹ̀ wò nǹkan tí ń ṣe ọ́ irú ẹni yẹn irú ẹni tó bá ní pé òun ò ní lọ báwọn bí ìní lọ àbí ọ̀rẹ́ mi ìní lóògùn sórí ẹni rán ní kí ló dé kó á ní òun gbára lọ́lọ́run mo ní tàwákùlù ni ah bí ẹni á sọ fún pé kí tàwákùlù ló ń ṣe yẹn o pé pé ẹni pé ọgbọ́n tí ń jẹ́ tàwákùlù yẹn náà ni pé ó ṣe ìgbàgbé tí ń jẹ́ asbab ẹni pé ọ̀nà tọ́lọ́run bá gbé nǹkan kalẹ̀ bí bí ṣe máa ń gbà ní bí ṣe máa ń rí ní bí alápèjú tí mo sọ lẹ́ẹ̀kan bí èèyàn lóun wá ọmọ wọn ni ah, ẹfẹyàwó wọn ni a ah, ìnífẹyàwó tó lọ́n bá ní bímọ dé láyé nífẹ̀yà ń bímọ àmọ́ ìnífẹ̀yàwó tó lọ́n bá ní bímọ kọ́ra ìní súnmọ́kùnrin àbí ìní jẹ́ kí ìní jẹ́ kọ́kùnrin kan kó súnmọ́ mi ìní ló sì ní súnmọ́kùnrin kankan àbí mi náà ìní súnmọ́bìnrin kankan àmọ́ tó lọ́n bá sì ní bímọ ìkùkù bí mo gbẹ́mìí mi ti ọlọ́run ọba ni wọ́n sọ fún pẹ̀lú ẹni yìí ọ̀ràn pé wèrè ti ń ṣerú ẹni bẹ́ẹ̀ tí wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní àwọn nǹkan tí ò tó yẹn náà kọ́rẹ́yàn kí o ní mí ní lóògùn tọ́lọ́mbà ní pé ara mi yóò kúkú yá yóò kúkú yá sùúrù ẹni yẹn ó ń ṣe nkárò àsìbáàbù nù àwọn kan bẹ kó lè níbẹ̀ ti ní ìpàdé pẹ̀lú wọn rí tí ń sọ pé lára ń táwọn ń ṣe ń táwọn ni pé àwọn ìlógun táwọn àwọn ìlógun rárá so ó láwọn ìlógun so wọ́n ń bi wọ́n pé ah kí ni ń ṣe ń tẹ́bílẹ̀ nílógun ó ní àwọn gbára lọ́lọ́run ni wípé àìnígbàgbọ́ tó òun ni máa mú yàn án lógun tó bá rẹ̀yàn wọ́n á ní ah ń tẹ́ ń sọ nìyẹn pé ẹ̀ ń pe ẹ̀ ń pe ànábì sallallahu alaihi wasallam ní rọ́nù fa ó ní kí ló dé ó ní ànábì sallallahu alaihi wasallam ní pé li kulli da'in dawa ó ní lam yad'a Allahu da'an illa wada'a lahu dawa ànábì ní ọlọ́run ọbọ̀ òfi àìsàn kan sórílẹ̀ ayé kárí kí àìsàn kan bẹ lórílẹ̀ ayé àti kó jẹ pé ó fògùn rẹ̀ tí ànábì gan sọ pé tadawaw ibadullah ẹ̀yin ẹrú sí ọlọ́run ẹ lo oògùn sí àìsàn tí bá ń ṣe yín فإن الله لم يضع yada' da'an tọ́lọ́ làwọn ò fi àìsàn kan lélẹ̀ illa wada'a lahu dawa àfi kó من sí wọ́n ní arafahu man arafa wa jahilahu man jahila àwọn tó mọ̀ ọ́ mọ̀ àwọn tí wọn ò ní mọ̀ wọn ò ní mọ̀ ni yẹn pé gbogbo tí wọ́n ń ṣèyàn àwọn kan bẹ tẹ́ mọ àìsàn wọn mọ àárẹ̀ wọn mógùn sí àìsàn tí ń ṣèyàn yẹn sọmọ kí wọn wá dúró kí wọn ní abisí tèmi dé èmi èlógún kankan mo ní mo ń fà ní pé ẹ̀ ń takọ̀ anábì nù o mo lẹ́yìn náà anábì sallallahu alaihi wasallam òwúrẹ̀yàn inú ẹnìkan nínú rùn anábì ní kọ́lọ̀ lè mú oyin anábì ọ̀sán pé tawakkal ala Allah anábì ní kọ́lọ̀ lè mú oyin tó ó sì mú oyin tó ìwòsàn sì dé bẹ́ẹ̀ náà ni anábì sallallahu alaihi wasallam ó tún ṣe kó yé wa ipe ìwòsàn bẹ níbi habatu sauda fọlọ́wọ́ bá máa lò sábàbí kí wọ́n gbogbo orú nǹkan táyé wọn sọ lẹ́yìn lẹ́yìn elógun yìí ẹ máa ń pe anabi sallallahu alaihi wasallam ní rọnù à lọ́ba dákẹ́ sọmọ ní ẹnu tó yẹ kẹfẹ́ fi yí ọ̀nà tó ní pé sọ pé òun ní òun gbára lé ọlọ́run ọba tó pé ìgbára ọlọ́run ọba yìí sì dá lóòótọ́ àmì sí lò sí gbọ́ so ìgbára ọlọ́run kéèyàn máa tí ń jẹ́ àwọn okùnfà tọ́lọ́run ọba gbé sóńtọ̀ ń kì í ṣe ìgbára lọ́lọ́run tí alẹ́ sọ̀lọ̀ sọ́làmù tó wá sí lélẹ̀ kì í ṣe ìtọ́lọ́run bá kó wá sí lélẹ̀ ẹ̀rí pa anáṣọ lọ́wọ́ sálàm ó ní law tawakkaltum ala Allah ànábì tó bá lè ṣe pé ẹ bá lọ lè gbára lé ọlọ́run ọba haqqa tawakkulihi ní ìgbára lé ọlọ́run ọba nítòdodo lódodo ìgbára lé ọlọ́run ẹni pé pé ẹfẹ̀mí tẹ ọlọ́run ọba lódodo ní àlàrọ̀ zákàkùn ọlọ́run ọba ó ṣàrètìkì fún yín kàmá yarzuqu at-tayra gẹ́gẹ́ bó ṣe pé anabi sallallahu alaihi wasallam ní gẹ́gẹ́ bá anabi anabi sallallahu alaihi wasallam ní gẹ́gẹ́ bí pé ọlọ́run bá máa ń ṣe jíjẹ múmu fún ẹyẹ tí pé ẹyẹ yóò ṣe jíjẹ múmu yẹn pété náà bí ilé dún ní dùn bẹ́ẹ̀ lódodo haqqa tawakkulihi ní ìgbára létọ́ ọlọ́run ọba lódodo ọlọ́run ọba yóò ṣe kíni yóò máa ṣe jẹ́ mú fún yín kama yarzuqu àti àrẹ́gẹ́gẹ́ bí wọ́n ń ṣe jẹ́ mú fún ẹyẹ pé ẹyẹ ó dé tó bá dájí tẹ́kọ̀ọ́dú rìmánsọ̀n ẹyẹ ọkàn jí ní dájí ìbí ó sì máa pa yóò sì fò lọ pàtàró ẹ̀wò ẹyẹ òjòkó níbi títí ẹ̀wò kò jòkó sí orí ìtẹ́ rẹ̀ ànábì ni tẹ́kọ̀ọ́dú rìmánsọ̀n yóò jí lẹ́nu tẹ́bi ọ̀pá pàtàró nígbà tí ó darí lálẹ́ bẹ́kọ́nà inú rẹ̀ ó ti yó yẹn ní mi ènìyàn náà tó bá gbọ́ yé pétọ́ ìwà ìgbáralé ọlọ́run ọba èèyàn gbọ́dọ̀ takò ń tà ń pè ní asbab àwọn okùnfà yẹnni pé ìgbìyànjú là ń pè ní okùnfà so ìgbìyànjú tọ́lọ́run bá bá gbé kalẹ̀ náà ni mùsùlùmí máa ń pọ̀ àmọ́ ìgbìyànjú yẹn ó gbọ́dọ̀ jẹ́ ìgbìyànjú tí kò takò òfin ọlọ́run ọba alimami ibn qayyim wọn ni wàá mẹ́rin ankara asbab lam yastaqim mi ni u tawakkul a lè sọ pé nìyẹn gbára lọ́lọ́run wàlákin ṣùgbọ́n mi ń ta máa mi tawakkul ara ọ̀nà tá a fi mọ̀ pé èèyàn kà sí pé tàwákùn yẹn ni pé ah, ẹni yìí gbára lọ́lọ́wọ́n ọba lódodo òun náà ni ádámù rukun ilal asbab ẹ̀wọ̀ èèyàn gbọ́n gbọ́dọ̀ tó wá gbẹ̀mí lé àwọn tí ń jẹ́ okùnfà yẹnyẹn ẹ̀wọ̀ lápèjúwe kí wọ́n á ní pé tọ̀ nísìn á ní pé èèyàn gbẹ̀mí lọ́lọ́run ọ̀n wá rìsìkì yóò wá iṣẹ́ yóò wá gbẹ̀mí lọ́lọ́run àmọ́ kó wá wò pé tọ̀ pẹ̀lú iṣẹ́ tí mo ṣe yìí mo ti ní iṣẹ́ lọ́wọ́ dandan wọ́n gbọ́dọ̀ sọ àṣelà láyé ni wọ́n gbọ́dọ̀ ní owó láyé ni ẹnìyẹn ti ṣe kí ni ó tún ti ń ṣàṣejù àbíkẹ́ ní tọ̀ mo ti wá fẹ́ ìyàwó mo fẹ́ bímọ dandan ìyàwó mi gbọ́dọ̀ bímọ ìyẹn ti ṣàṣejù àbí ìgbà tí ọ̀rẹ́ mi mo wá ti lọ lè mú oògùn mo ti wá lò lápèjúwe yẹn lò paracetamol kí wọ́n á ní wọn ní tàmámi tọ̀ lọ́nà ní ádámù rukun ilẹ̀ so èèyàn gbọ́dọ̀ wá gbára lé oògùn yẹn pé dandan ọgbọ́dọ̀ lálàáfíà tó tí yẹn bá ti ń lóògùn yẹn ni ó sì máa bẹ ọlọ́run kí ọlọ́run o jẹ́ kó bá mi lára mu o ọlọ́run o jẹ́ kó ṣiṣẹ́ o ọlọ́run o iṣẹ́ tí mo ń ṣe yìí o jẹ́ kí n rí arzikí ń bẹ̀ o ọlọ́run o ìyàwó tí mo fẹ́ yìí jẹ́ kí ọmọ kó wá láti bẹ̀ so náà ni pé yẹn gbẹ̀mí lè pétọ̀ ṣé bá ti ṣe ń tọ́ ẹ ká náà àdandan kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ so èèyàn gbọ́dọ̀ mọ so wà kọ́tù ọ̀hánlẹ́ kọ́tù kọ́lù bìbí à gbogbo nǹkan tẹ́lẹ̀ máa ń rọ̀ máa kíyàn oge pẹ̀lú tàwákùn kọ́ mọ́ jẹ pé ìyẹn ó ti lọ lè dípẹ́ndì yányá lórí nǹkan tí ìyẹn ṣe ní àwọn asbab tá a bá ń sọ̀rọ̀ nípa àtàwákùn àwọn ọ̀nà oríṣiríṣi náà ni àwọn àfẹ́sìn ni wọ́n fi ń ṣàlàyé àwọn ọ̀nà tí tàwákùn máa ń wà wọ́n tàwákùn kan bẹ tó ṣe pé òun náà ni àwọn àfáàmọ̀ ṣàlàyé pé wà sírù tàwákùn wà kíkọ́tù táwọn fẹ́ sọ pé n ti ń jẹ́ tàwákùn gangan àti pàápàá rẹ̀ gangan wà ẹ̀yìn ti mọ́dúlù qalbi ala Allah oníkẹ́mi yàn kó gbé ara lé ọlọ́run kó kó kó kó depend lérí ọlọ́run kẹ́mi yàn kó gbé kẹ́mi yàn wà pẹ̀lú ọlọ́run ọba nìkan fala yadurru mubasharatul asbab kó ṣe pé ìmọ̀ rí àwọn okùnfà kọ́mọ́kùnrin nira bá ọ kọ́mọ́kùnrin nira bá ọ pẹ́tọ̀ ipe ìgbà tí mo ti rí oògùn ní ìsìn tó ìgbẹ́mi lọ́lọ́run ọba mọ́ ìgbà tí mo ti ríṣẹ́ nìsín kò sí wà ń bẹ lọ́run pé kó fún wa lówó mọ́ àti ríṣẹ́ àfàìṣiṣẹ́ ilẹ̀ àfàìlówó sọ̀rọ̀ eléyìí ẹnìyàn kò ní tàwákùlù tàwákùlù wa ń bẹ tó pé òun náà ni wà tàwákùlù lisan shay'un wà tàwákùlù qalbi shay'un nígbà míì yẹn lè ní tàwákùlù orí àwọn tó yẹ pé ó máa sọ̀rọ̀ tàwákùlù lẹ́nu lódodo àmọ́ wá ku inú ọkàn kí ẹ̀mí yẹn gẹ́gẹ́ kó gbé ara lọ́lọ́run tó rẹ́ lómi ẹ̀ máa rí yóò máa sọ pé ha agbára lọ́lọ́run ha agbára lọ́lọ́run tó àmọ́ ìgbà tó bá di pé bá dòdòdó tán tí wàhálà ṣẹlẹ̀ làwọn lẹ́kàn rí i pé yóò sáàkù lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan náà ni sórí eléyìí kìí ṣe tí à ń pè ní àtàwákùlù nù so àmọ́ tí ń jẹ́ tàwákùlù òun náà ni kó ṣe pé kọ́ máa jáde lẹ́nu lérí àwọn èèyàn so bákan náà kó sì máa jáde nínú ọkàn èèyàn so eléyìí ni nǹkan tí ọlọ́run bá ń sọ fún wa nínú al-Qur'an tábàlù léwu ní suratu Hud aya eighty eight ọlọ́wọ́ bá ní gbà tí ń sọ̀rọ̀ anabi shu'aib aleyhisselam ó ní wa ma tawfiqi illa billah aleyhi tawakkaltu wa ilayhi fúnni ẹ̀wọ̀ àwọn anabi ọlọ́wọ́ bá àwọn gẹ́gẹ́ máa ń sọ pé àwọn gbẹ̀mí àwọn tẹ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run yìí náà làwọn sì tún àwọn ń ṣẹ́rí àwọn èèyàn sí torí pé kò ń gẹ́ kò lè wá látọ̀dọ̀ ẹnìkankan tí kì í bá ṣe ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa ṣe rí ẹ̀mí rẹ̀ yóò máa ṣe àfitì ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rí pé ọlọ́run ọba sọ báyìí pé nípa ànábì musa alayhi salam gbàtó náà ń bá àwọn ìjọ rẹ̀ sọ̀rọ̀ ó ní wàkọ́lẹ̀ musa ya qawmi in kuntum amantum billah fa alayhi tawakkalu in muslimin. ó ní ẹ̀yin ìjọ mi ànábì musa sọ fún wọn ní suratu yunus aya eighty four ní wàkọ́lá musa ya qaumi ní ẹ̀yin ìjọ mi in kuntu amantum billah tó bá wọ̀ ṣe pé bá mọ̀ nígbàgbọ́ tó rúru ọlọ́run ọba lóòótọ́ tẹ bá lè gba ọlọ́run ọba gbọ́ o ìyẹn ni pé tí ẹ bá ń sọ pé òun gba ọlọ́run ọba gbọ́ fa alayhi tawakkalu ọ̀yá agbára lé ọlọ́run ọba náà in kuntum muslimin tẹ bá jẹ́ mùsùlùmí lódodo ẹni pé èèyàn lè jẹ́ mùsùlùmí lódodo àbíkọ́ jẹ́ pé ẹni tí yóò máa gbé ara lé ọlọ́run ọba ṣùgbọ́n ara lọ́lọ́run yìí kò gbọdọ̀ jẹ́ sí kí ọmọ lọ lè ṣe nǹkan tí ọlọ́run bá ní kí ọmọ ṣe kí ọmọ lọ lè ṣàfọwọ́fà kán ní kí ló dé kí ni àá tọ̀ àti gbára lọ́lọ́run ni kó wá jẹ́ pé wá rí ẹni tí nǹkan kan ń ṣe ní nǹkan tó ṣe pé ó lè múyàn bóyá bí àrùn àkóràn àrùn tó ṣe pé wọ́n máa ń ràn yàn gẹ́gẹ́ bí tọ̀ọ́rìwùn kí wọ́n á pè mọ́ anabi sallallahu alaihi wasallam ọkọ ní àwọn ẹ̀kọ́ oríṣiríṣi anabi sallallahu alaihi wasallam wọn tẹ bá gbọ́ tí àwọn àrùn àjàkálẹ̀ bóyá bí ká ní pé kọ́lẹ́rà àbí ká ní bírú ẹ̀bólà ó wá ń ṣẹlẹ̀ nílùú kan anabi ní idha sami'tum bi ta'unin bi ardin idha sami'tum ta'una aw idha waqa'a ta'una bi ardin fala tuqaddimu 'alayha anabi ní tẹ bá gbọ́ pé àrùn àjàkálẹ̀ àìsàn àjàkálẹ̀ ń ṣẹlẹ̀ nílùú kan anábì ni ẹ má lọ́bẹ̀ o ẹ má lọ́bẹ̀ o. ó ní wáyé ra wákan ábí ọ̀rùndìn tó báyìí tún ń ṣẹlẹ̀ nílùú kan wọ́n á ń tún bí àti pinnu ìlú yẹn lẹ́yìn wà wala takhruju minha ẹ gbọ́dọ̀ jáde o kẹlẹ́ ń sá lọ sílùú mi ìtumọ̀ rẹ̀ ni pé ẹgbẹ́ mi tẹ ọlọ́wọ́n ọba ẹ má jáde torí bá jáde ẹ tún lọ lè kó àkóràn yẹn bá àwọn aráàlú mi ẹni pé ẹgbẹ́ mi lọ́lọ́run nígbà tí mùsùlùmí bá ti di pé aburú káyàn má bi kan tó ti bá fi pé nǹkan burúkú kan káyàn má mọ́ tọ́ ẹ̀mí rẹ̀ ti sọ̀rọ̀ lọ́run wọ́n lọ́n sá lọ torí pé kí ni ń sá lọ nínú ibi tó ń sá náà kádàrà lọ́nà ló tún lè pàdé níbẹ̀ náà ni so àwọn irú àwọn nǹkan wọ̀nyí ó pọ̀ lóríṣiríṣi nínú ìṣẹ̀mí ayé tábà wọ àwọn sọ̀hábà àwọn làwọn tó ṣe pé a'zamul khalqi tawakkulan ala Allah wọ́n gbára lọ́wọ́ bá gan wọ́n akhadhan bil asbab wọ́n sì tún máa tó ń lo okùnfà ẹni pé wọ́n yé nẹ́kílẹ́ẹ̀tì àwọn nǹkan tí wọ́n ní fàáyínà wọn lámà kharaju ila Sham àwọn sọ̀hábà lọ sí Sham níjọ́ kan ọ̀kọ̀dùkánà wákọ́rọ́ bí apá àwọn àjàkálẹ̀ ń ṣẹlẹ̀ níbẹ̀ bí káníkú bí Um, bi ebola àbí ká ní pé bóyá bíi kọ́lẹ́rà wa balaga sahabatu radiyallahu anhum tó ọ̀rọ̀ yẹn wá kan àwọn sọ̀hábà ipe a wàhálà máa ń ṣẹlẹ̀ o níbi tí ẹ wà yẹn o ipe àrùn àrùn bẹ nínú ìlú wọn ibn khattab radiyallahu anhu sahabata fil qudud ala sham umaru wa báwọn yẹn ṣe ìmọ̀ràn pé ṣé ká lọ sí sham yàbí ká má lọ gbogbo wọn pátápátá wọ́n ní ẹja padà kullu wọn ashara alayhi birruju wọ́n ní ẹja padà Abu Ubayda wa sọ báyìí pé iqraran min qadarillah wọ́n ní afar ayẹni wọ́n ní afararan min qadarillah ṣé à ń fi ń sáfún kádàrá ọlọ́wọ́n ọba kọ́ yìí qala Umar Umar wa sọ fún wa pé bal nafaran min qadarilla ila qadarilla umaru da lóhùn pé àkíṣe pa ń sá fún kádàrá ọlọ́run kí ni àbúrò bẹ́ẹ̀ dáhùn sọ ni pé ah, ẹ méjì ká padà ẹ jẹ́ ká wọnú ibẹ̀ ẹ jẹ́ ká wọ sáàmù tòun ti bí àrùn àjàkálẹ̀ ṣe ń ṣẹlẹ̀ níbẹ̀ tábàlà padà àlọ́ mọ́ à ń sá fún kádàrá ọlọ́run ni o à ń sá fún kádàrá ọlọ́run tó àmọ́ Umaru sọ fún pé no bal nafara min qadarillah ila qadarillah tábà lọ́bẹ̀ tá láàlọ́bẹ̀ mọ́ inú kádàrá ọlọ́run náà láti tún bọ́ sínú kádàrá ọlọ́run yẹn ni kò ṣe kankan kò ṣe kankan bí ká ní pé a sá ipe gbàtà gbọ́ pé aburú ń bọ̀ wá kí o sì sá kò sí tó burú mẹ́yìn o túmọ̀ sí pé èèyàn gbára lé ọlọ́wọ́n bá tí ọ dá yẹn má tí wọ́n ní pé àtàwákkùl nǹkan kan tó ṣe pé ó pàtàkì fún ọmọ ènìyàn yẹn ni pé kọ́mọ ènìyàn gbẹ̀mí rẹ̀ tọ́ ọlọ́wọ́n bá kó jẹ pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe so kọ́mọ jẹ pé wọ́n máa gbẹ̀mí rẹ̀ lé àwọn nǹkan ayé yìí ọmọ ẹlòmíì bó ṣe wáyé sàtífíkẹ̀tì ẹ̀ ní ó gbẹ̀mí lé ẹlòmíì iṣẹ́ ọwọ́ rẹ̀ tó máa ṣe náà ní ó gbẹ̀mí lé ẹlòmíì kódà ẹni tí ó gbẹ̀mílé ó gbẹ̀mílé òbí rẹ̀ ni ẹlòmíì yóò gbẹ̀mílé ọkọ rẹ̀ ẹlòmíì yóò gbẹ̀mílé bàbá rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò kí ń ṣe nǹkan tí ọlọ́run ọba tí ó kù wá sí kiri nǹkan tí àná sọ̀rọ̀ sọ́nà kù wá sí ó jẹ́ pé wá kó òun nìkan náà lèèyàn máa ń gbára lé tẹ́bárẹ́ lómìn ó ń dè ìparọ́ òka náà ni ó gbára lé èso kọ́rùn èso ó rí i pé ah, ọjà yìí ń wá wìrìwìrìwìrì ah, ẹ̀gbọ́n kìíní ń ṣiṣẹ́ àwọn tó bá di pé kò tó ń tà mọ́ ó ti mọ̀ pé kí à ń ṣẹlẹ̀ ṣèṣe páwọn èèyàn tó ti wá rí sí mi báyìí gbóró eléyìí àìmọ ìgbẹ́mi tọ ọlọ́run ọba ni tí mùsùlùmí ó gbọ́dọ̀ gbé rẹ̀ kó wà pẹ̀lú ọlọ́run ọba ní gbogbo nǹkan tí ọba ṣe tọ̀ náà ni pé fa'adhamu tawakkulu alayhi at-tawakkulu fil hidayah wat-tajrid at-tawhid ومتابعة الرسول وجهاد أهل الباطل فهذا توكل الرسل وخاصة أتباعهم طبعا سقيطة توكل ولو الله برجو ẹni pé ìgbára lọ́lọ́run bá wọ́n lágbára jù òun náà ni ìgbára lágbára tí yẹn bá ń gbára lọ́lọ́run nípa ìmọ̀nà ìmọ̀nà yẹn ni pé ìdáyà kí yẹn gbára lọ́lọ́run lórí ìdáyà ọlọ́run sọ pé kí n tí ń ṣe yìí mo gbẹ̀mí tọ́lọ́run lórí òdodo tí mo wà wọ́tẹ̀jìrìdù tawhid ṣùgbọ́n kan náà kó jẹ́ pé èèyàn ń gbẹ̀mí ti ọlọ́run pẹ̀lú pé òun nìkan oṣù náà lẹ́nu tó fi pé èèyàn máa ń sábà nìkan oṣù lẹ́nu tí èèyàn máa ń sìn wà mùtábà àti rasul kí o tún gbẹ̀mí ti ọlọ́run ọba látara máa tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ọ̀ ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam o tún nídìí kó tún máa bẹ̀rù mọ́ tó wàá gbẹ̀mí le pé abí ṣe ń tẹ̀lé ọlọ́run ọba yìí tí ó bá ní tawakkul ẹnìyẹn ò ní lè jẹ àwọn èèyàn èèyàn òpùrọ́ kò ní lè jẹ àwọn ní kò ní lè kò ní lè jẹ àwọn lógun ó rí àwọn oníbẹ̀rẹ̀ à ẹni tí ó bá ní tawakkul ala Allah kò ní lè jẹ àwọn lógun kò ní lè kìlọ̀ fún wọn kò ní lè pè wọ́n lákìyèsí wọ́n ní gbogbo àwọn kátàkà yìí kí wọ́n fẹ́ míyàn tí ọlọ́run ọba kí wọ́n ṣe tàwọ́ṣẹ́dì fọlọ́run kí wọ́n tẹ̀lé iṣẹ́ kí wọ́n ṣe jihadi àwọn tí wọ́n kí wọ́n bá àwọn tí wọ́n ń ṣe olùbàjẹ́ kí wọ́n gbà wọ́n láàyè onírú àwọn ilé náà ń pè ní tawakkulu rusul àwọn ìlànà tí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ba tó máa fi ń ṣe àtawakkul náà ni eléyìí ẹni pé tó máa fi ń gbára lé ọlọ́run náà lélẹ́yìí sẹ́nu kí mùsùlùmí aníbùkátà sí ká gbára lé ọlọ́run níbi tá a bá ń fẹ́ kọ ìpọ́lọ́run láàgbẹ́mi wa tọ̀ so níbi nǹkan tí a bá fẹ́ kó jẹ́ pé ọlọ́run náà lágbẹ̀mí wa tọ̀ pé nǹkan yìí o ọlọ́run ò ìfẹ́ kí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ ọlọ́run ni ó gbé ara tọ̀ bákan náà àtọ́kùlù àwọn Allah ìgbáralé ọlọ́run ọba alimami ibn Qayyim wọn ni pé ó pín sọ́nà méjì wọn ni tawakkulu alayhi fi jalbi hawaij al-abd wọn náà ni kí èèyàn ó gbáralé ọlọ́run níbi pé èèyàn ń wá bùkátà àwọn èèyàn lórí dunyawiyya àwọn nǹkan ayé nǹkan ayé ọkọ tí èèyàn kọrọ láti yìí sọ èèyàn fẹ́ kí aburú ayé ó ṣẹlẹ̀ síyàn àbáwọn orí tí wọ́n ń ṣẹlẹ̀ náà ẹ̀yin fẹ́ kó jẹ́ kéèyàn àbí bóyá lápèjúwe nìsín èèyàn ń wá iṣẹ́ lẹ́yìn ìgbà tí èèyàn parí ẹ̀kọ́ tán ó parí ó kàwé tán wá ń wá iṣẹ́ kẹ́ni yẹn kó wá gbára lọ́lọ́run látara pé ó fẹ́ rí àǹfààní lọ́dọ̀ àwọn èèyàn kì í ṣe táwọn èèyàn yẹn lọ́wọ́ agbára lé yányán ipe yé làkọjá yé òun ní òtún fún mi òun ní òtún fún mi so èèyàn ó gbẹ́mi lé ọlọ́run lórí nǹkan yẹn ni ọlọ́run èèyàn ó máa sọ fún pé ọlọ́run ṣe nǹkan báyìí fún mi so ọlọ́run yẹn gbọ́dọ̀ gbẹ́mi yẹn tẹ̀ tó àmẹ́yìn ọkàn ṣe sábàbí sábàbí ni pé kí wọ́n sọ fún ẹni yẹn tọ́lọ́mbá ni yóò ṣe yóò ṣe tọ́lọ́mbá ni kò ní ṣe kò ní ṣe eléyìí tawakul ara àǹfààní tó fẹ́ ni pé kìí jẹ́ kéèyàn ó di ẹrú fẹ́lú mi ọlọ́run ẹrú ọlọ́run nìkan yẹn máa jẹ́ wọ̀sán ni àtàwákùlà rẹ̀ fi òṣòlè máa yọ síbò hùwà gbìyànjọ́ ní ìmọ̀ lónìí kéèyàn tó gbára lọ́lọ́run nípa pé kéèyàn máa ṣe nǹkan tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run bá bá lóun fẹ́ràn ẹni tó bá ní tàwákùlù kò ní lè ṣe gẹ́gẹ́ bí iman aliyakin èèyàn nílé iṣẹ́ o ìpèyàn sí iman ìpèyàn sí tawhid ẹni tí ò bá ní tawakkul kò nílé iṣẹ́ o torí pé kí ni àwọn èèyàn nígbà tó bá ń fi tawakkul tó ń gbára lọ́lọ́run àbí nígbà tó bá gbẹ́ ẹ̀mí rẹ̀ tó bá ń tẹ̀lé àṣẹ ọlọ́run tí ẹlòmíì bá nìyẹn wọ́n sọ fún pé ìyọ́ jọ ibi ọ̀pọ̀ ẹ sì rí ẹ sì pa ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba àwọn ti ẹlòmíì yẹn wọ́n ti súnà wọ́n pé tó bá kàwé ò ní ríṣẹ́ o pẹ̀lú ìyàbù fa sókè ò ní ríṣẹ́ o torí ẹni yẹn kò bá ní ìgbẹ́mi tẹ ọlọ́run bá lòdòdò ni yóò padà kó nídìí òdodo sórí ẹni tàwa kó lòun fi ṣe pàtàkì gan kí mùsùlùmí ọlọ́ ẹ̀mí rẹ̀ mọ́lọ́run kọ́ mọ̀ pé ní tí ò bá ṣe ẹnìkan kan ò lè rí ṣe ṣùgbọ́n nǹkan tó bá ti lóun ó ṣe ní tí ó ṣe náà nìyẹn mùsùlùmí gbọ́dọ̀ bú ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá ní gbogbo ìgbà sórí ni ó jẹ́ kí èèyàn kan máa jẹ́ mùsùlùmí so ọlọ́run kó láwa níbi ẹbọ kó ṣàánú wa kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa jù báyìí lọ àwọn nǹkan tí ó hàn lẹ́bọ àtàwọn èyí tí ó hàn ní ẹbọ kọlọmọṣá là wá níbẹ̀ tó ní pé kó ṣe wá ní ẹni tó ti pé yóò gbé ẹ̀mí rẹ̀ tọ́lọ́run àwọn oore àwọn ẹ̀san àwọn àdéhùn dáadáa tọ́lọ́run bá wá pèsè kalẹ̀ fún tó bá ń tẹ̀lé tó gbẹ̀mí lé ọlọ́run náà kọlọmọṣá ṣe fún oníkálukú wa. هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك